dáyàn lóhùn. Hmm. ẹ̀ṣẹ̀ wá ní kájáwé kájágbọ̀n. kò sẹ́sẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ kọ́ ni kájáwé kájágbò. láti fi tó kádàrá rẹ ṣe hmm. kí ló dé tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn àjẹwé àjàgbò ni wọ́n padà sí àti hmm. padà gbilẹ̀ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ń dààmú tí dààmú yìí pọ̀ wọ́n wá gbàdúrà gbàdúrà àdúrà gbígbà gbé ọgbà. Hmm. olúkálùkù wa padà sí pilẹ̀ pé hmm. ẹ̀já padà pilẹ̀. tí ẹ̀já pàṣẹ ṣe àárọ̀ wa. ìwọ tó o bá ń tan ara rẹ jẹ lọ́mọ nígbà náà ewé ọ̀dà egbò ọ̀dà. Hmm. tó bá léwé ọ̀dà mọ́. mọ̀ mọ́ o lára àwọn sẹ́mi tá à ń ṣe àwọn ẹranko mẹ́mẹ́ bẹ́ẹ̀ni a lo ògbẹ́ fún mi bẹ́ẹ̀ni a lo igun fún mi bẹ́ẹ̀ni a lo àkàlàmọ́ fún mi yàn a lo àkàlà hmm. a lo ọ̀sìn hmm. a lo a lo kọ̀wé a lo kànákànná fẹ́ lomi. bẹ́ẹ̀ bó ṣe nínú hmm. iṣẹ́ mi ẹ̀jẹ̀ gara là á lò á bẹ àwọn ọdẹ léèrè ara tí mo kí àwọn ọdẹ léèrè náà nítorí wípé tí o bá jíẹ sí àwọn iṣẹ́ yóò rọrùn ṣíṣe ọ̀rá ní abẹ́ lo ẹ̀jẹ̀ gàlà jọ bóyá òun láà fi po ọ̀sẹ̀ fún yàn hmm. ẹ wá wò ó sáwà látún wá wọnú gbóni sọ́dọ̀ láti lọ sọ́dọ̀ a gbọ́dọ̀ kí wọn hmm. a gbọ́dọ̀ gẹ̀ wọ́n a gbọ́dọ̀ sí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀dà hmm. ẹ ṣeun bàbá ẹ kú òní àti àárọ̀ báwo la ṣe wá fẹ́ dá àwọn fámìlì mi lóhùn. ó yẹ kó o béèrè pé bóun ni kíní ìṣe ṣiṣẹ́ bóun láà ṣe mọ̀ ẹni tí wọ́n bá ti pa kádàrá rẹ̀ tán o béèrè. òun náà nu ni bàbá báwo la ti fẹ́ lò láti fẹ́ pọ́n. olójú kìkì kì í láàfi wo pé wọ́n ti wo àwọn àgbàlagbà ti ń dọ̀là mú o. àmọ́ hmm. gbá ẹ sọ ni pé àwọn àgbàlagbà ń dọ̀là. dọ̀là mú o. ẹni tó yẹ kó lówó tí ò lówó hmm. tí ń lálàkàlà hmm. tí ń jẹun lójú oorun tí ń bọ́ bèèso lójú oorun tó tó mọ̀ wípé wọ́n ti gba kádàrá òun. pé wọ́n ti gba kádàrá òun nù. Hmm. kíní yìí láti wá tọ̀sẹ̀ olókùn kéńkéń kéńkéń ẹ̀rìndínlógún là ń pè é. láti wá máa mọ̀. òun fi mọ̀ hmm. wípé nítòótọ́ àwọn àgbàlagbà ti ń gba àsìkí rẹ̀. Hmm. bí ọba náà ní rí mi ìjà fún débà ọgbọ́n ìbá mi mo gbádùn yín bàbá ayé àtúmọ̀ wa ṣe kéèyàn máa ṣiṣẹ́ kọ́mọ̀tò máa lákòjọ kójọ irú wọn wá pọ̀ nù ayé ẹ máa rí wọn ni bí ah, báńkì kan ní ti ṣe ẹ̀rọ gami tó jẹ́ pé ẹ máa gbọ́ iye tí ń gbà lóṣù. Hmm. ṣùgbọ́n kò lákòjọ kò mọ̀ kò mọ̀ hmm. irú wọn ni òní kò sáyé kò sáyé ọ̀gbọ́n ló ń pariwo yìí bàbá irú wọn ni ó sọ pé kí ni pé kò sáyé. Hmm. ẹlòmíì ga ìyá wò hmm. pé kí lóun tó fẹ́ lọ ní olóògùn mọ́ hmm. tó o bá lọ ní olóògùn kó o dira yẹn kó o kó o dọkùnrin wò ó ń lọlẹ̀ padà nu àpadà sí olówó ní ọ̀dà o àpadà sí tálíkà dà o bá ilé ṣe tó o mójútó bo ara ẹ ẹnu ìwọ tọ́lọ̀ ń lọ ga kó o mójútó kọ́ mọ́ ní tọ́ wà kó o máa ga sí i kó o o. ó dà bàbá kí abilẹ̀ léèrè. Hmm. ọ̀gbọ́n yorùbá mi. mo ń gbádùn yín bàbá. ilẹ̀ tá a bi léèrè njọ́ mọ̀ pé àwọn bẹ̀lẹ̀ ń ṣẹ́ dákun hmm. gbọ́ gbọ́ gbọ́ nǹkan jẹrẹ. njọ́ hmm. mọ̀ pé àwọn bẹ̀lẹ̀ ń ṣẹ́. à ń bẹ̀lẹ̀ ń ṣẹ́. níjọ́ kan mo mo mo mo ṣiṣẹ́ kan láìpẹ́. wọ́n wá ń sọ fún mi wípé báyìí kàṣá o báyìí káwọ òdì mo ní ilẹ̀ lábẹ́ ń ṣẹ́ fún ọ. adẹ̀bẹ̀lẹ̀ ń ṣẹ́ ọlọ́run dẹ̀ dá wa lóhùn. wọ́n ẹni yẹn dẹ̀ ríṣẹ́ láàrin ọjọ́ keje bó ṣe rí ìyá tọkùn. ó dà adébáwọ̀ la ti fẹ́ dá àwọn fábìlì mi ló bá. àbí ká máa dá ẹ̀mí lógún fún wọn. ayé ká dá ẹ̀mí lógún fún wọn. kí wọ́n máa dápọ̀ wọn mẹ́wọ̀n kán dárúkọ wọn tẹ́ bá ti dárúkọ wọn pé èmi lágbájá ọmọ lágbájá ẹ kó wá mú nọ́mbà àbí. bó ṣe rí bí òun nọ́mbà ṣe. bó ṣe àti sọ orúkọ rẹ̀ pé èmi lágbájá ọmọ lágbájá pé adẹ̀dá ló ẹ̀yẹ ká wá tó wá ṣe báyìí bàbá àwọn ará lóyìnbó ẹ̀yẹ ká gba ìpè tiwọn ká gbà wọlé àwọn ará nàìjíríà kí wọ́n máa dárúkọ wọn pé èmi lágbájá ọmọ lágbájá ẹ ṣeun ṣùgbọ́n mọ́ wàá gbàgbé náà ìwọ́n tó bá ṣe àpọ́gàmù ìjù náà ẹ̀bùn wà fún ẹ o bàbá ó dẹ lóhùn láìsàn wá náírà ni wàá fi máa dẹ ẹ lóhùn o ẹ máa dárúkọ yín kẹ́lẹ̀ dárúkọ ìyá yín tẹ bá ti ń dárúkọ sí ọ̀lẹ́ mú nọ́mbà ọ̀dẹ̀ lè mọ̀ mú nọ́mbà bàbá ẹ bá mi pe nọ́mbà yín. ó ètò ó ètò thirty thirty four five four five six three six three eight three eight three oh eight o oh eight oh thirty thirty forty five forty five sixty three sixty three eighty three eighty three oh eight o oh eight o thirty thirty four five four five six three eight three eight three bàbá ẹ ṣeun àwọn àwọn èèyàn ní pé ká máa kí yín wọn ní ká ṣe é pẹ̀lẹ́ dáadáa gbọ́ mi gbogbo wọn tó ń wò wá àwọn aráàlú òyìnbó òun la fẹ́ gba ìpè wọn ẹ wọlé ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà ẹ̀yin fámìlì mi tẹ́ wà nàìjíríà tẹ́ wò mí ẹ máa dárúkọ rẹ kọ́dẹ̀ máa dárúkọ ìyá rẹ ẹ bàbá máa ṣe kí ni bàbá máa dáa yín lò bí ògo ṣe ń jẹ́ títí ọlọ́run bàbá ẹ bá mi pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan sí o ètò oh. oh. thirty four five six three six three eight three o ètò oh. thirty forty five sixty three eighty three wọ́n lẹ́la ti ń gbọ́ yẹn ǹjẹ́ ta ló wà ń bẹ̀ yẹ ká wọ àwọn wo ló wà ń bẹ̀ àwọn wo ló wà ní àwọn wo nìyẹn. Rukayat ọmọ Ali Alimot. The Bluetooth device is ready to pair. Rukayat ọmọ Alimot. The Bluetooth device is connected successfully. Eléyìí ní ìdíwọ́ la. Hmm. Ẹ sọ fún pé mo ló ní ìdíwọ́ la. Bàbá ní ìdíwọ́ wà promise and fail ń bẹ fún. wọ́n ní wọ́n promise yín wọ́n dẹ̀ fail. tí bàbá múra àti rọ́kọ rẹ̀ ó bẹ̀ há díẹ̀. <laughs> ṣé ẹ ti gbọ́ nǹkan tí bàbá sọ àbá ló sọ o èmi kọ́ o. ifá ló sọ èmi kọ́ ifá ló sọ o torí àwọn ará ní kí bàbá dá wa lóò àwọn la ní kí bàbá dá wa lóhùn pé bàbá wọ́n ní kọ́ kọ̀ǹfàmù ẹ̀ pé sáwọn èèyàn máa promise ẹ tí wọn ò dẹ̀ mú ṣẹ kọ̀ǹfàmù ẹ̀ jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ wípé bó ṣe rí òun náà nìyẹn pé ìdààmú wà ṣé lóòótọ́ ni ṣé dààmú wà àbí kò sí dààmú kọ̀ǹfàmù ẹ̀ jẹ́ ká mọ̀ bàbá ẹ bá mi pe nọ́mbà yín lẹ́ẹ̀kan sí o oh ètò oh, thirty four five six three eight three ọ̀yà ta ló tún wà mẹ́ ta ló tún wà mẹ́ ta ló tún wà mẹ́ ta ló tún wà mẹ́. ọláwálé ọmọ saidat. ọláwálé ọmọ saidat ìwọ ni bàbá ń dá lò lọ́wọ́ o ọláwálé ọmọ saidat ìwọ ni bàbá ń dá lòun lọ́wọ́ o. ọ̀làwálé ọmọ ṣáìdá àti ìwọ ni bàbá ń dá lòun. bàbá ní kẹ́ múra. tí bàbá ṣe múra yóò wọlé ẹ̀sán láìpẹ́ yìí o. bàbá ní kẹ́ múra hmm, dáadáa. tí ọ̀bá múra yóò wọlé kí ni. yóò wọlé yóò wọlé ilé àìsàn. hello. tí ọ̀bá múra orin bẹ́ẹ̀ wájú rẹ o. hello ẹ káàsán o ta ló pè wá o àti inúwo lẹ ti bá wa sọ̀rọ̀. láti èkó kí lorúkọ yín. láti èkó. kí lorúkọ yín. ọdún ìgbà ọlá. ẹ. ìpè ló ń jápé o ìpè ló ń jápé o bá mi wọ àwọn fámìlì mi tó tún wà ń bẹ̀ o ìpè ló ń jápé o. ọláwálé ti kọ̀ǹfàmì o ọláwálé ti kọ̀nfàmù ẹ̀ ọláwálé ẹ pé bàbá ẹ lẹ́yìn ètò. rúkàyà tí náà ti kọ̀nfàmù ní òdodo ọ̀rọ̀. pé òdodo ọ̀rọ̀ lẹ́sọ bàbá ẹ ti rí báyìí àwọn yẹn ti kọ̀nfàmù ta ló tún wà ń bẹ̀. ràúfù ọmọ sílífàt. Hmm. bàbá ń dáhùn yẹn lóun lọ́wọ́ máa share program yìí ìwọ náà kọ̀nfàmù ẹ̀ orúkọ rẹ àti orúkọ ìyá rẹ orúkọ rẹ àti orúkọ ìyá rẹ ìwọ náà sẹ́ndì ìwọ tó ń jẹ́ Mary sẹ́ndì dárúkọ ìyá rẹ sí kọ̀ǹfàmù ẹ̀. bàbá dáwọ̀ yẹn ló lọ́wọ́ ni o hmm. bàbá ń dá ilé lọ́wọ́ ni o ìwọ náà máa ṣe à prógrámù yìí ilé náà kọ̀ǹfàmù ẹ̀ ó gbọ́wọ́lé ó tẹ̀ka fún. òun náà mọ̀ pọ́gun bẹnu ayé o hmm. pé òun náà mọ̀ pé ogun wà nù ayé o. ó sì mórí sun rẹ̀. ó ṣe é ti gbọ́ ẹgbẹ́ ọ̀kan tán sọ o òun ni kó wà very careful. wọ́n ní kẹ́ wà very very careful pẹ̀lú wọn wọ́n ní ẹ tún lè jìnnà sí wọn báyìí gẹ́gẹ́ ọmọ ibi tó gún ti wọnú ayé yín. ó sì sọ̀rọ̀ fún nǹkan jíjẹ lẹ́nu tó mẹ́ta yìí. wọ́n ní ká sọ̀rọ̀ fún nǹkan jíjẹ ká má poison yín ṣé ẹ ti gbọ́ ọ̀kan tí bàbá tí wọ́n sọnù bàbá yìí wà mí pẹ̀rọ bá ní sọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan sí. o eto thirty four five six three eight three o eto thirty forty five sixty three eighty three táwọn tún wà ń bẹ̀. abọ́sẹ̀dé ọmọ adéọlá. abọ́sẹ̀dé ọmọ adéọlá abọ́sẹ̀dé ọmọ adéọlá ìwọ ni bàbá ń dálò lọ́wọ́ o abọ́sẹ̀dé ọmọ adéọlá ìwọ ni bàbá ń dálò lọ́wọ́ o ẹ máa ṣí a prógámù yìí abọ́sẹ̀dé ọmọ adéọlá bẹ́ẹ̀ ni wọ́n ní tẹ̀ bá ti dáwọ́ ọmọ dúró pé bíbèjì wọ́n lẹ́ ń gbìyànjú dáadáa nínú ayé wọ́n ní ṣùgbọ́n àwọn fi àìhónú ilé yín pé wọ́n jẹ́ kẹ́rọ́ náà lọ. wọ́n ní bàbá ẹ̀fọ́ bẹnu àwọn àyà mi abápá ẹ̀ abẹ́sẹ̀ ẹ̀ jẹ́rẹ́gà yẹ̀yẹ̀ wọ́n láwọn dá àwọn gẹ́gẹ́ kọ̀ǹfàmù ẹ̀ bàbá àwọn gẹ́gẹ́ kọ̀ǹfàmù ẹ̀ jẹ́ta wọ́n tún wà ń bẹ̀ àwọn gẹ́gẹ́ kọ̀ǹfàmù ẹ̀ wọ́n kọ̀ǹfàmù ẹ̀ o. Rọfíàt ọmọ Alimot. Hmm. wọ́n kọ̀ǹfàmù ẹ̀ o. wọ́n kọ̀ǹfàmù ẹ̀. máa ṣe àpúrógámù yìí má gbàgbé o má gbàgbé o. Rọfíàt Alimot. Hmm. bàbá ń dáná lọ́wọ́ ni o ìwọ náà máa sọ títí ẹ kí lórúkọ rẹ àwọn fámìlì mi ti pè láti ìlú òyìnbó àwọn aráàlú òyìnbó tí mo ní kó pèrè hello. ìlú rẹ pẹ̀lẹ́ sà o. yes o ìlú rẹ ti bá wa sọ̀rọ̀. láti west virginia ni mo ti ń sọ̀rọ̀ èmi ni bàbá bá sọ̀rọ̀ ní ìsìn ẹ̀yin náà dá lò lórí Facebook ní ìsìn ọmọ nàìjíríà ní yín ẹ wo ẹ pè bàbá ẹ pè bàbá lẹ́yìn ètò ẹ. mo la lórúkọ díẹ̀ lọ́sùn state. ẹ lórúkọ díẹ̀ lọ́sùn state ẹ wo ẹ pè ẹ pè ẹ pè bàbá ẹ pè bàbá lẹ́yìn ètò kẹ́yìn àti bàbá kẹ́ráyè sọ̀rọ̀ dáadáa orí atẹ́gùn la wà ṣé ẹ ti gbọ́ ẹ kéré òkú onílé gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́run ọmọ ìyẹn ní àwọn àwọn àwọn. hello. àwọn fíàìó ń dààmú rẹ. wọ́n láwọn fíàìó. ẹni kọ́ lọ ra aṣọ pupa ọ̀pá kan. wọ́n ní kí ara sọ ta nìyẹn náà ta nìyẹn náà rọ̀fíà tọmọ kíní kan. kan. wọ́n aṣọ pupa ọ̀pá kan. aṣọ funfun ọ̀pá kan. aṣọ funfun ọ̀pá kan. aṣọ dúdú ọ̀pá kan. aṣọ dúdú ọ̀pá kan. hello. wọ́n fi márùn-ún sí kọ́ra ọ́fíìsì sàrà. hello. hello hello. Hey. hello. Hello. èmi ni abọ́sẹ̀dé ọmọ adéọlá. abọ́sẹ̀dé ọmọ adéọlá ti dá yín lóhùn ẹ pè lẹ́yìn ètò ẹ pè lẹ́yìn ètò ẹ pè lẹ́yìn ètò ṣé ti gbọ́ ẹ pè lẹ́yìn ètò hee àwọn tí bàbá ń dá lóhùn àwọn náà ń pè é ta ló tún wà ń bẹ̀. tohib ọmọ táwa. tohib ọmọ táwa. hello. hello. Hello. Hello. Orúkọ mi ni Tèmítọ́pẹ́ ọmọ Olúwayẹmisí. Bàbá ẹ̀kọ́ bá mi bá dá Tèmítọ́pẹ́ ọmọ Yẹmisí àbí kí lẹ gbọ́ orúkọ yín. À ń dàtọ̀ ìbù kan lọ́wọ́. Ẹ̀hẹ́ ẹ lè pè padà wọ́n ń dàtọ̀ ìbù lọ́wọ́ àbí kẹ́ dúró. Tọ́ìbù là ń dá lóhùn Tọ́ìbù là ń dá lóhùn lọ́wọ́ báyìí o wọ́n confam ẹ̀ ó ní good bàbá ó ní good bàbá thanks bàbá àwọn èèyàn dúpẹ́ lọ́wọ́ yín o wọ́n dúpẹ́ o wọ́n mọ̀ lóore bàbá o tọ́yìbù yẹn tọ́yìbù ìdààmú bẹnu ayé rẹ̀ díẹ̀ tọ́yìbù ẹ̀sọ́ tó tí ò bá múra wọ́n máa bọ́ sọ sí lọ́rùn ni àtọ̀yìnbù sí ẹtí gbọ́n tí bàbá sọ. nítorí pé owó ò dúró lọ́wọ́ rẹ̀. wọ́n lówó ò dúró lọ́wọ́ yẹn ẹ̀kọ́ fáàmù ẹ̀sìn lọ́ni àbó òótọ́. ó ṣe nínú kò lè sọ kò lè bùsù pé one hundred thousand lákàntì. ẹgbẹ́ wọn lẹ́yìn one hundred thousand lákàntì ẹ̀ka tiẹ̀ wò sí hello yes ta ló pè wá lúwo lẹ ti pè wá. orúkọ mi tèmítọ́pẹ́ ọmọlúwa yẹmísí. tèmítọ́pẹ́ ọmọlúwa yẹmísí ìlú o. èkó ni wọ́n pè láti èkó. láti èkó bàbá ti ń dá yín lò lọ́wọ́ bàbá dá yín lọ́wọ́ o bẹ́ẹ̀ ni bàbá ní ká kí ká ṣe pẹ̀lẹ́ bàbá dá yín lọ́wọ́ o ẹ̀yin èèyàn mi ní Facebook wọ́n náà dárúkọ ẹ. kí lẹ sọ bàbá. ìjà ní ìjà obìnrin. ìdààmú bẹnu ayé ọkùnrin yìí ní ìjà obìnrin ẹgbọ́n sẹ́yìn àtobìnrin sẹ́jọ́ ní kúọ́rẹ́ ni. àní wọ́n ń fún yàrá pé lọ́wọ́ ọ̀rọ̀ pé mo bá yẹn jà wá ni. wọ́n fi sábẹ̀ báwí òun nù kọ́kọ́ sọ pé wọ́n. wọ́n lẹ̀ lábẹ́ báwí obìnrin sí ẹgbọ́n kan tí bàbá ń sọ wọ́n ní ká múra dáadáa dáa. i. wọ́n ní ká lọ níyàwó kan sí i. má pẹ́ o. wọ́n ní kó má pẹ́ o. wọ́n ní kó ẹgbẹ́ pé àbá lẹ́yìn ètò àrèlé máa sọ orí ilé lẹ́gbẹ̀ẹ́ ìyàwó wọn ká mọ̀ sọ wá sí kóòtù ká mọ̀ pé àmẹ́rì ọkọ mẹ́rì ẹ̀fẹ́yàwó kan sí o. ẹ ẹ kó sì wá bẹ́ẹ̀ nílò kó jà ẹ bàbá ẹ bá mi pe nọ́mbà yìí lẹ́ẹ̀kan oh, sí o oh. ètò oh, thirty four five four five six three six three eight three eight three o ètò o ètò thirty thirty forty five forty five sixty three eighty three sẹ́rí nǹkan tá à ń ṣe yìí náà ni pé a fi ń confam irú èèyàn wo ni bàbá jẹ́ sí ẹlẹ́yìn olójú mẹ́rìndínlógún olójú kékèké olójú kékèké sórí nà bí òrí nà ohun tá a fi ń ṣe léyìn nìyẹn kì í ṣe pàǹtù àṣírí ara wa ẹ rí i pé tó bá ti le jọ̀gẹ̀dẹ̀ lọ ẹ rí i pé màsáré kọ̀ tiẹ̀ màá ní kó pe bàbá lẹ́yìn ètò ǹjẹ́ àtúrí ìyẹ̀tà ló wà ń bẹ̀ bàbá ẹ bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ilẹ̀ kan sí. o eto thirty thirty four five four five six three six three eight three eight three o eto thirty forty-five forty-five sixty-three eighty-three eighty-three bàbá ibi tó lù ikú sí níbi tí oṣù táwọn àánú ẹ̀ kù sí tí àwọn èèyàn bá pè yín wípé àwọn fẹ́ dolówó àwọn fẹ́ dolọ́rọ̀ láì látẹ̀mí lọ láì láti nǹkan kan lọ bàbá sọ ṣeé ṣe. àánú ọlọ́run ní bẹ dáadáa o hmm. gbọ́dọ̀ gbé nǹkan dáadáa ṣe láàrin ọ̀sẹ̀ méjì. Hmm. láàrin ọ̀sẹ̀ méjì bàbá ó gbọ́dọ̀ gbé nǹkan rere ṣe. bẹ́ẹ̀ bá rówó tí ò rí rí sẹ́kọ̀ọ́ ní ṣe kan dáadáa. yóò ṣe bàbá. bó ṣe rí nù. Hmm, yóò ṣe bàbá o hello. hello sir. yes. ẹ ká sọ. ẹ ká sọ. yes sir ẹ jẹ́ ọpẹ́ lórúkọ mi sà ọpẹ́ ọmọ lydia lórúkọ mi sà. ọpẹ́ ọmọ lydia. bẹ́ẹ̀ni. bàbá ń dá ilé lọ́wọ́ o. ok. bàbá ń dá ilé lọ́wọ́ bàbá ní ká kí ká ṣe ń pẹ̀lẹ́ àárín ọ̀tá ló wà ó. wọ́n láàárín ọ̀tá lẹ́wà. Hmm. wọ́n ní ká má finú yín hàn yàn. sọ ẹnu rẹ. wọ́n ní ká sọ ẹnu yín. nítorí ọba fẹ́ dáwọ́ lé bí ọba wọ́n ní kàtà fẹ́ dáwọ́ lé tí ọba ti yọrí ká má sọ fún yàn. wọ́n ní ẹnu yín nìṣòro yín ìyàwó méjì ló sì ní. wọ́n ní tẹ̀ bá ti níyàwó àbí tó pé ìyàwó kan lẹ ní ìyàwó méjì lẹ ti ní. bí ó ju méjì lọ gan. wọ́n ní tí ó ju méjì lẹ pé àbálẹ́yìn ètò kí àbá ṣètò kù fún yín hello ta ló wà ń bẹ̀ ta ló wà ń Hey ẹ wò ó ẹ̀yin fámìlì mi ẹ̀yin aráàlú òyìnbó ẹ má bínú kọ́ ń wọlé lọ́wọ́ ni ẹ tún pè padà ẹ pè bàbá bá mi pè nọ́mbà yín lẹ́ẹ̀kan sí i. o oh eto oh. oh thirty four five six three eight three. Oh, oh, oh eight oh thirty thirty forty five sixty three sixty three eighty three ta ló tún wà ń bẹ́ẹ̀ engineer mi. afusat ọmọ naimot. afusa ọmọ. ẹ ṣe àpọ́gẹ́mù ìwọ náà sọ̀sọ̀rọ̀ rẹ̀ ọjọ́ ń lọ ànípẹ́ máa lọ mọ́ sọ̀sọ̀rọ̀ rẹ̀ bàbá ti sọ̀rọ̀ bàbá ní láàárín ọ̀sẹ̀ méjì wàá dolówó wàá dọlọ́rọ̀ wàá gbé nǹkan re wàá gbé ṣe. ìwọ ni bàbá ń dánlò lọ́wọ́ o nàìmọ́ tàbí nàìmọ́ tàbí nàìmọ́ tí ọmọ afúsá kankan náà ni àtàfúsá àtọmọ nàìmọ́ tì ìwọ ni àbá ń lọ́wọ́ yìí o. ẹ sọ fún pé kó múra lórí ibùdókò rẹ o. wọ́n ní ká múra lórí ibùdókò yín. ọwọ́ wà nílé ọkọ tó bá kó múra kọ́ mọ́ kúrò ńbẹ̀. wọ́n ní ká múra ká má bàa kúrò ńbẹ̀. ẹ wọ ẹ pé bàbá ẹ ta ló sọ̀rọ̀ ìlú wo la ti ń bá wọn sọ̀rọ̀. láti South Africa ọ̀dà. àbùsàyà mo mú program ni wọn á ní kékeré náà jàǹfà ní bàbá wọ̀nyí. ó yá ó yá ó yá ẹ dárúkọ yín ẹ dárúkọ yín ẹ dárúkọ ìyá yín torí yín la ṣe ń ṣètò ẹ dárúkọ yín àtorúkọ ìyá yín ó yá ẹsọ orúkọ yín ẹsọ orúkọ yín àtorúkọ ìyá. orúkọ mi ni Babátúndé Rafiu Omilani. ẹ ẹ bàbá ti gbọ́ o Babátúndé. Babátúndé Rafiu. ẹ ẹ Babátúndé Rafiu bàbá ń dá yín lò lọ́wọ́ o sẹ́yìn náà ń wo bàbá ń dá yín. bàbá ìwà àmúdàmú kan tí ọ̀tọ́kan rẹ̀ ò balẹ̀. bàbá ní ọkàn yín ò balẹ̀. ẹ kọ̀nfàmù ẹ̀ wọ́n ní. bó ṣe rí yan àwọn ń fi ọkùnrin lápè lọ́wọ́. wọ́n ní kinní kan dààmú yín pé kẹ́ kọ̀nfàmù ẹ̀ sílẹ̀ ní àbóòtọ́ wípé pọ̀jú wà lẹ̀. ẹ wọ ẹ pé àbálẹ́yẹ̀ tó ẹ pé àbálẹ́yẹ̀ tó hello. hello. hello. yes ẹ ká sàn. Ruka Rukayat ni. Rukayat a ti darí lóhun. Rukayat ọmọ Ayọ̀ ni. Rukayat ọmọ Ayọ̀ ni àti ìdílé lóhun Rukayat ọmọ Ayọ̀ ni ìwọ náà pè wọlé pé ká tó lọ ìwọ náà bá bá sọ̀rọ̀ sẹ́ǹdì orúkọ rẹ àti orúkọ ìyá rẹ sẹ́ǹdì ẹ̀ sẹ́ǹdì ẹ̀ sẹ́ǹdì ẹ̀ sẹ́ǹdì ẹ̀. ẹ ara o bàbá ń dá yín lò lọ́wọ́ bàbá ń dá yín lò lọ́wọ́ bàbá ń dá yín lò lọ́wọ́ o bẹ́ẹ̀ ni ọmọ ayọ̀ ni rúkàyà tó ọmọ ayọ̀ ni bàbá ń dá yín lò lọ́wọ́ bàbá ń dá yín lò o bàbá ní ká kí yín ká ṣe yín pẹ̀lẹ́. wọ́n lẹ́ ṣiṣẹ́ bí aláìlára pé ṣiṣẹ́ bí erin ẹ̀ wá ń jẹ̀jẹ̀ lérí hmm. ẹ gbọ́ ṣe bó ṣe rí nu wọ́n ní bí àlákàlà kọ́kọ́ yín mọ́ balẹ̀ wọ́n ní ẹ̀ kọ́ńfàmù ẹ̀ ṣé irọ́ ni àbó òótọ́. òótọ́ ni mo sọ ẹ òótọ́ ni ẹ wo ẹ pe bàbá lẹ́yìn ẹ má sunkún mọ̀mọ́ ẹ má sunkún ẹ pe bàbá lẹ́yìn ètò ṣe ti gbọ́ ẹ pe ẹ pe bàbá lẹ́yìn ètò ẹ pe bàbá lẹ́yìn ètò òun náà lẹ ti ń gbọ́ yẹn ifá kò sí para bàbá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn dẹ̀ ń sunkún àwọn èèyàn dẹ̀ ń sunkún àwọn èèyàn dẹ̀ ń sunkún bàbá ń dáhùn èèyàn lọ àwọn èèyàn dẹ̀ ń sunkún. èèyàn tí wọ́n ti dààmú bẹ́ẹ̀ náà yèrè kọ́jú bẹ́ẹ̀ náà yèrè àwa àwọn àgbàlagbà jòkó tì ní. bàbá ó dẹ̀ ń sunkún. ìjọ náà mọ̀ mọ́ ah, àkànléwo ni. Ah, ẹ̀kànléwo ẹ̀rí gà kínú. ìdí tí mo rí ìdí tí mo ah, rí yàtọ̀ sí tí o rí. bàbá yà mí pé nọ́mbà yìí ta ló wà bẹ́ẹ̀. o ètò oh, oh, thirty four five six three eight three. o oh, ètò thirty forty five sixty three eighty three ta ló wà ń bẹ́ẹ̀. Fatai ọmọ Latifat. Fatai ọmọ Latifat. Hmm àá ah, ah, ẹ wò ó ogun wà nú ayé ayé ogun ni tó bá rí jẹ wàhálà tó rí jẹ wàhálà ìdààmú gbọ́ mi wọ́n náà máa ṣíà prógrámù yìí àti ráwọn tó ń ṣíà rẹ̀ ṣùgbọ́n láàárín ọjọ́ méjì a máa pè wọ́n náà ṣíà rẹ̀ kí bàbá dán ọ lóhùn dáadáa gbọ́ mi náà sẹ́ndì orúkọ rẹ ànípẹ́ máa lọ mọ́. Hmm. bàtà ọmọ làdí fàájì. bẹ́ẹ̀ ni. Fatai ọmọ Latifat wọ́n lọ wà ń bẹ̀. ìwọ wọ́n dá lò lọ́wọ́ ni o wọ́n dá lò lọ́wọ́ ni o. wọ́n ń lo ògo rẹ̀ ń bì kan. wọ́n ní wọ́n wọ́n láì tí ì rógo yín lò pé wọ́n òkìkí gẹ́gẹ́ lòun gẹ́gẹ́ fúnra rẹ̀. wọ́n ló kìkí gẹ́gẹ́ lẹ́yìn gẹ́gẹ́ fúnra yín. ṣùgbọ́n kò tí ì rìn gẹ́gẹ́ lò wọ́n yá lò lọ́wọ́. wípé sì pé ẹ̀ tí ì lò pé wọ́n yá lò lọ́wọ́. ẹ jẹ́ pé bàbá lẹ́yìn ètò kẹ́gbòǹgbò yín padà. ẹ jẹ́ ẹ jẹ́ sọ fún un. Hmm. ó dá tẹ́gùn làwà ní bàbá. àwa rà lá ní pé kẹ́ sọ ṣùgbọ́n àtúgbọ̀dọ̀ máa fẹ́ nu àdúgbò bàbá ó yẹ ẹ̀yà ní pé ká lọ́wọ́. ká lè mọ̀ pé ìta àgbélọ́wọ́ nítorí wípé ẹlòmíì ó rò pé gbogbo ìta ń ṣe yìí camouflage ni ẹlòmíì lè máa nígbà náà ní wípé àwọn tí wọ́n mọ̀ wọ́n ni wọ́n ń pè náà. kọ̀ǹfàmù ah! kí ni. pẹ̀lú òwe rí ẹlòmíì ò ní camouflage lára. Ah! sọ́ba kó olúkálùkù ọmọ pé tá a gbé lọ́wọ́. ìwọ ìwọ náà tiẹ̀ tẹ́sì ẹ̀ wò ìwọ náà dán wò àbí kọ́ pè wọlé bàbá ẹ bá mi pè ẹ̀rọ bá mi sọ yìí ee ètè o thirty four five six three eight three ọlọ́bí yẹ ká sísọ bàbá ẹ bá mi tún nọ́mbà yìí pèlè ẹ̀gbẹ̀sì o ètò thirty four five six three eight three o ètò thirty forty five sixty three ninety three àwọn èèyàn kọ̀ǹfàmù ẹ̀ wọ́n lóòótọ́ ọ̀rọ̀ ni wọ́n ní kọ̀ǹfàmù ni bàbá wọ́n nìkan tẹ́ ń sọ pé bó ṣe rí gangan ẹ̀rọ náà nìyẹn nọ́mbà tí sixty seven parí mọ́ dàmí làmú mọ́ mi ò pí kíkó ẹni mọ́ dàmí làmú mọ́ bàbá ti dẹ́ lóhùn bàbá ti dẹ́ lóhùn bàbá ti dẹ́ lóhùn pé bàbá lẹ́yìn ètò ni pé bàbá lẹ́yìn ètò ta ló wà ń bẹ̀ dá ẹ̀ẹ́dẹ́ ló wà ń bẹ̀ lóhùn. Tósìn ọmọ Bọ́láńlé. Tósìn ọmọ Bọ́láńlé. mary ọmọ kìí Hmm. Ah, ìwọ náà sẹ́ndì orúkọ rẹ̀ nàláì na náà máa tú àwọn kan máa ń dúpẹ́ wọ́n máa ń mọ̀ọ́rẹ́. kọ̀ǹfàmù ẹ̀ máa share ẹ̀ máa like ẹ̀ ìwọ náà pè wọlé àti rí àwọn kan lórí WhatsApp àti rí wọ́n fẹ́ fi àìsàn dá tó ṣe ọmọ bọ́láńlé òun lọ wọ́n fẹ́ fi dágúnlẹ̀ o. wọ́n fẹ́ fi àìsàn dágúnlẹ̀ bàbá. tí ọba múra kó ṣọ́ra tó bá yẹ bá mú nǹkan kó mú nǹkan mọ́. wọ́n ní tó bá mú nǹkan mọ́ mú nǹkan mọ́. wọ́n ní ká má ba ìyá ń wèrè kẹ múra bà kẹ múra wọn ní tó bá ń bu tó bá ń mu. yálà ọtí ni hmm. igbó ni àbí sìgá ni kó lọ fi kalẹ̀ kó fi kalẹ̀ ọjọ́ ayé ò ti bẹ̀ wọlé sí la. ayé máa ti ee ee ee ee ee ah ah ah bàbá tọ́ba sì kó sì mọ́ bá ya wèrè ilé ìjà sàn kankan fún un. ó yẹ sọ bàbá. ẹ gbọ́ ìwé ẹ sọ bàbá. ẹni kọ́ lọ ra adìyẹ abodúdú. adìyẹ abodúdú. Eh, kọ́ra adùn mẹ́ta. kọ́ra adùn mẹ́ta. kọ́ra kó wá tẹ́ náírà mẹ́ta. kó wá tẹ́ náírà mẹ́ta. kó fi ju gbogbo ara rẹ̀ kó ṣàdúrà sí. kó ṣàdúrà sí. kó wá lọ wá àtàn tó bá ga jù lù wọn. àtàn tó bá ga jù. tó tóbi jù lù wọn. tó tóbi jù. kó lọ kó síbẹ̀ lálẹ́. kó kó síbẹ̀ lálẹ́. kó lọ sunkún tàwọn àgbà lọ́rùn kó sọ hmm. fún ẹ mọ́ fàìsàn dá mi gúnlẹ̀ láì ṣe bẹ́ẹ̀ yóò hmm. ẹ bá mi pe ẹ̀rọ bá mi sọ̀rọ̀ yìí lẹ́tọ̀ọ́ sí. ọba ẹ̀wọ́n ni ẹni tó bá létí kọ́gbọ́n tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Hmm. Hmm. o oh eight o oh. o oh eight o thirty thirty four five four five six three six three eight three eight three o eight o o eight o thirty thirty forty five forty five sixty three sixty three eighty three eighty three. ẹ wo àwọn ọmọ nípa máa lọ lọ́jọ́ ti tòní ǹjẹ́ ṣé ká dáyọ̀ kan lóhùn àbí èèyàn méjì ẹ̀ka ìwọ́n tó bá pè wọlé á dẹ lóhùn ká tó máa lọ ẹ̀ka dáyọ̀ kan lóhùn sí ká tó máa lọ. Lukman ọmọ Adijat. Lukman ọmọ àtijá ìdààmú kò sí fọkànbalẹ̀ fún Lukman ọmọ àtijá o. kò sí fọkànbalẹ̀ fún. bẹ́ẹ̀ wọ́n ní òsì fọkànbalẹ̀ wọ́n lẹ́ ń ronú ẹ pé bàbá. ìdààmú tààrà ni ń ronú gan. ó ń ronú gidi gan. tí ọba múra wọn mọ bọ́ọ̀lù sí lọ́rùn wọ́n dún bẹ́lẹ̀ ìdààmú bẹ́lẹ̀ wàhálà bẹ́lẹ̀ hmm. tí ọba ṣì múra láìpẹ́ yóò ní fúnpá gíga hmm. torí pé ìrònú yẹn ti pọ̀ jù ìrònú pé mo lè bí náà wàá ṣe ṣe báyìí torí pé hmm. wọ́n fẹ́ máa bọ́ọ̀lù sí lọ́rùn ni tí ọba múra aṣọ ìyá wọn pọ́n lẹ́yìn. pé bàbá lẹ́yìn Ahmed ọmọ Serifat Ahmed ọmọ Serifat bàbá wà pẹ̀lú yín bàbá dán lóun lọ́wọ́. kò ah, tẹ̀sí bọ́ fẹ́ gbọ́ òpèrè ó ti kọ́ọ̀tì wọ́n ṣáà ń wá. ẹ wò wá. ẹ sọ fún Ahmed ọmọ Serifat. wàhálà ń bẹ fún un. wàhálà ń bẹ fún un wàhálà tààrà ni o. wàhálà tààrà. torí wọ́n bá a fẹ́ra lọ́wọ́. wọ́n bá a fẹ́ra. àwọn orogún ìyá rẹ̀ ń bá a wí lọ́wọ́. àwọn orogún ìyá rẹ̀ wọ́n bá a wí wọ́n fún Pàṣán lọ́wọ́. Hmm. ẹ wo kò ní jù bẹ́ẹ̀ lọ lórí ètò lọ́jọ́ tòní bàbá ẹ bá mi sọ àdúgbò yín kẹ́rẹ̀ bá mi sọ fóònù nàmbà yín kẹ́rẹ̀ tó bá mi wí lẹ́ẹ̀kan sí pé láàárín ọ̀sẹ̀ méjì èèyàn lè lòdì olówó ìrìn àjò náà. ẹ wo àkọlé ètò wa yìí ètò tó ń gbógun ti òṣì àti ìṣẹ́ láàárín ọmọ Yorùbá hmm ìwọ tó o bá ti sùn ọsàn fúnra ẹni o. bẹ́ẹ̀ni. àwa mewé amegbo tí à ń fi dọlọ́rọ̀ nídìí iṣẹ́ tó o bá ń ṣe hmm. kọ̀sáìtàn lójú òpó wa fún ọ mọ́tò bá ìtàn lókè kan bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ́ sùn kó lè bá a sùn. sùn ọ̀gbọ́n ìwà mi yẹn hmm. orúkọ mi ni ifágbémiró ọmọ òrìṣàsọ́lá hmm. àpẹ́sẹ̀ ìṣègùn àgbáyé hmm. ọmọ wọn ní ìlú mọ́dákẹ́kẹ́ akọ̀ráyè akọ̀mọ́bànjà n ò ẹbọ lé ọmọ apẹkẹpẹkẹ òjò pápánù ọmọ ògúnṣù àti ìlú mọ́dákẹ́kẹ́ ọmọ ìyálóde ti ìlú mọ́dákẹ́kẹ́ ọmọ ọ̀ní ọ̀fífẹ́ ìlú ìlọrin mọ̀tẹ̀dọ́sí ọmọ mọ́dákẹ́kẹ́ ni mí tẹ́ bá ti dé ìlú Ìlọrin lágbo ọba hmm. ẹ sọ̀kalẹ̀ ibi ilé epo mm lágbo ọba mm ibrolac hmm. ilé alhaji prince muritala mm ibrolac lágbo ọba hmm. fọgàdáìsà kan bẹ lọ́pọ́sìtì rẹ̀ alhaji hasan ọmọ ẹ̀dẹ̀mọ̀ kó àrógun ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ bèrè ilé fagbẹ́rọ ọmọ òrìṣàtọ́lá ọjọ́ tíìzẹ̀ nìkan sọ ni mo fi ń dáyà lóhùn nílùú Ọ̀fà o ní Ọ̀ṣun tẹ̀ ní àkọjúsí ilé epo pópà ní Ọ̀ṣun tẹ̀ ní Ọ̀fà Ọ̀ṣun tẹ̀ tọ̀fà ní o. ọ̀fà kwara ni o èso ọ̀fà ọ̀ṣun o opposite ilé gbogbo fà tó wà ní ọ̀ṣun tẹ̀ ọ̀fà ní kwara ilé alájà kan mẹ́mbẹ̀ tó ń ṣe rédíòdìkì lábẹ́rẹ́ orí ọ́fíìsì àìlá ọ́fíìsì mi wà aago mẹ́jọ àárọ̀ sago kan sàn ní nílùú ọ̀fà gbogbo ọjọ́ ìlú ìlọrin ni mo wà gbogbo ojú tó ń wò ká lè rí kádàrá wa lò ká lè ráyàn mọ́ wa lò ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn alágbára ayé ti ń lò sẹ̀mí ayé rẹ̀ wọ́n ti ń fi sẹ̀mí ayé tiẹ̀ mu bíà ìwọ òṣìráyè rẹ lò o sì sùn síbẹ̀ ṣé èsè kó sì lọ́ọ́ bá kú mọ́ sùn kó lè bá a sún wọn náà dìde owó tó wọn náà fi ń mu gbó káàkiri tó fi ń mu ọtí káàkiri o lè rí ìjọ ká gbá ọ náà gbìyànjú ayé kí wọn náà bẹ̀rẹ̀ sí wọnú ayé díẹ̀díẹ̀ káyè rẹ̀ ó lè nítumọ̀ ọmọ Yorùbá ẹ bá jà á sùn tá a gbé lọ́wọ́ nù tá a fi ń láyàn bàbá kó lé wa lọ́wọ́. ó dà ẹ ṣeun bàbá bàbá ẹ àwí bẹ́ẹ̀ ẹ tó bá ṣe bẹ́ẹ̀ ẹ èèyàn gidi ni ẹ a ti sọ pé ìwọ tó bá ṣíà prógrámù yìí jù wípé a máa dẹ ẹ lọ́lá ẹ a máa wẹ tó máa ṣíà rẹ jù ìwọ tó ń ṣíà ẹ ti máa ṣíà ẹ náà o ẹ kẹlẹ́ omi ìmọ̀rún lọ wọlé kó bó wàá lọ ṣíà rẹ ẹ ẹ lọ bó kó ṣe jẹ tọ́lọ́ lọ́la a máa pe àwọn a máa pe àwọn tí wọ́n ṣíà prógámù yìí tí wọ́n ṣíà rẹ̀ jù bàbá ẹ wá bá mi wúre bá mi sí fìlà kẹfì bá mi wúre fún gbogbo àwọn. gbogbo ọmọ Yorùbá pátápátá tọjọ́ ọmọ ọkọ Yorùbá ibikíbi tẹ́ bá wà lé lóko lọ lẹ́yìn òdi ọkàn yóò balẹ̀ o. àṣẹ àṣẹ ẹni rófò àṣẹ ìdààmú òní jẹ́ tí àṣẹ ẹnikẹ́ni tí bá ní ìlà náírà ó mú àṣẹ ẹnikẹ́ni tí bá ń ba síjà èrè ó bàjẹ́ ní àṣẹ ẹ̀yìn bẹ̀rẹ̀ sí lójú tu àṣẹ ẹ̀yìn òní dàrú àṣẹ gbogbo ẹni tẹ́ wà lẹ́yìn òdi ẹ kéré oko délé àṣẹ àríbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ àṣẹ ẹ wo etí bàbá ti wí ẹ àrò ó rọ̀ mọ́ bàbá ti sọ̀rọ̀ o ètò thirty four five six three eight three o ètò thirty four five six three eight three o ètò thirty forty five sixty three eighty three ẹ wọ́n kọ́ ní jù báyìí lọ́wọ́ lórí ètò lọ́jọ́ ti tòní adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ pè wá àmọ́ lóore o ẹ̀ tẹ́ bá ti parí ètò ẹ máa pe bàbá ẹ̀yà àti àti wọn ẹjọ́ máa sọ̀rọ̀ àdúpẹ́ gbogbo ẹ̀yin tẹ̀wà lamẹ́ríkà tẹ̀wà ní US gbogbo ẹ̀yin fámìlì mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tó ń jòbá sí ẹ̀yin kò sí kò sí àwa ẹ máa share program yìí ẹ máa like page yìí ẹ máa follow wa ẹ lọ́ máa gbó ṣe bàbá lórí YouTube Adùn Àṣà Yorùbá TV lórí YouTube subscribe sórí rẹ̀ yóò dára fẹ́ bá a ṣe ń ṣe yóò dára fún ẹ ẹ wo ó dìgbà míì ó dọjọ́ rẹ̀ ó dàbọ̀.